كيف إنها بجلالها الآيات فيها هدى وسكينة وثبات رتل وجود ما استطعت حروفها وابسط فؤادك إنها النفحات هذا الكتاب فكن به متخشعا متدبرا تسكونا كعظات هذا هو الوحي المنزل لا بك يبقى لديه ولا تراد المال نزل الأمين على الأمين به فلا شرف أجل لأنه الكلمات ويطيب قلب بالتلاوة آخر ويطيب عيش عندها وممات إني لأخبث في إلاءة مؤمن قلبا تحرك جانبيه صلاته وتلاوة بتلاوة بخشوعها وتدبر تهمي به العبرات هذا الكمال إذا أريد تبلوه هذه النجاة إذا أريد نجاة إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده من يهدي الله فهو المهتدي وما يدلل فلا هادي الله أما بعد فإن خير كلام كلام الله وخير لهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فكل محدثة بدعة وكل بدعة دلالة، وكل دلالة في النار أما بعد لي إلي إليني ni apá kejì nínú tafsir ní nítorí pé àwọn ìdíwọ́ kan sí kejì ó wáyé ní àná kò jẹ́ kí a rí tafsir náà ṣe àmọ́ insha Allah ta'ala eléyìí ni a balance lórí ti tàná yẹn ibi tí a ti máa gbé ibi tí a dúró sí nínú suratu Ibrahim níbi ọ̀rọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó sọ pé alam tara kayfa Allahu mathalan kalimatan tayyibatan ka shajaratin أشجرة طيبة من الشيطان الرجيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها بالسماء تؤتي لها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء Naam, insha Allah ta'ala, ibi tá ti gbé ní èní, òun náà ni ibi tí wọ́n kàdé yìí. Àmọ́ insha Allah ta'ala, a eléyìí, òun ni àlàyé lórí àwọn nǹkan wo ló lè sọ̀yàn di mùmínì òdodo ìgbà tí Allah subhanahu wa ta'ala nínú àwọn àyà tó ti síwájú ó ń sọ àtibọ̀tán ọ̀rọ̀ ó dẹ̀ ń sọ àtibọ̀tán òdodo àmọ́ nǹkan wo àwọn ọ̀rọ̀ wo ìsọ owó ni ó sọ̀yàn dẹni ọlọ́run ọba tọ́lọ́run bó fi fìkẹ́ rẹ̀ báyàn lò láyé tí yóò fi lẹ́tọ̀ ọwá ni alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyiba alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyiba Allah subhanahu wa ta'ala ó ní ìrẹ́ Muhammad ìrẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam alam tara níbi báyìí òun a ìrẹ́ ànábì alamtaalam tó mọ́ ní ẹ́n ipé kayfa daraba Allahu mathalan bọ́lọ̀ ń ṣe fi àpèjúwe lélẹ̀ ka shajaratin tayyiba ẹ́n kalimatan tayyiba ka shajaratin tayyiba Allahu akbar ọlọ́run ọba fi àpèjúwe lélẹ̀ kalimatan tayyiba àpèjúwe gbólóhùn èyí tó mọ́ àwọn mufassirun àwọn gbà pé kalimatan tayyiba òun ni kalimatu tawhid níbẹ̀ nínú wọn tó ní kalimatu tawhid níbẹ̀ nínú wọn tó lámọ́lẹ̀ tó ní kalimatu tayyiba bí mánà shahadata Allah ọ̀rọ̀ tí Sheikh Ibn Kathir rahimahullah nẹ́bí tú ó ní pé kò sí è méjì pé la ilaha illallah ni àpèjúwe tọ́lọ́wọ̀n bá fi ń lélẹ̀ níbí báyìí ó wá ní ọlọ́wọ̀n bá ló fi àpèjúwe lélẹ̀ àpèjúwe gbólóhùn la ilaha illallah ka shajaratin tayyiba Abdullah ibn Abbas radiyallahu anhu òun gbà pé kashajaratin tayyiba mùmìnì ní ọlọ́run sọ́mẹ̀ ìdí wo ló fi jẹ́ mùmìnì adẹ̀rẹ́ àwọn kan tí wọ́n túnú àwọn mufassirun wípé annakhala igi ọ̀pẹ làbídùn ni ok a wà sọ pé àtẹni tó tún ní mùmìnì àtẹn tó tún nígbì ọ̀pẹ nìkan kan náà jọ ń sọ káyì kí ló dé tó fi rí bẹ́ẹ̀ táàfi sọ pé ẹni bá tu pé ẹ̀yìn kẹ́lìmọ̀tàn tó jìrà ó tu níbí báyìí pé àlìmọ́mí àtúwárí náà mọ̀fà sùúrùn tó sọ pé ànáàlá igi ọ̀pẹ làbínú a níbi tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti ń ṣe àlàyé lórí igi yìí Abdullahi ibn Umar radiyallahu anhu ó sàlàyé pé كنا عند رسول الله صلى الله عليه وسلم ولا عم بيرد عن محمد صلى الله عليه وسلم كان فقال انا بقول اخبروني افمنيرو عن شجره تشبه المسلم نبي بقى كان kàlrọ́jùlẹ̀ muslim ẹ fún mi nírò ta ni ó sọ fún mi nípa igi kan igi náà ó dà gẹ́gẹ́ bí mùmíní ni náà igi yìí ni láyàtàtù wọ́rọ̀kù ha sọ́yìnfà wọn ṣètà ẹ̀rùn ẹ̀rẹ̀ ewé náà bẹ́ẹ̀ ni ọyẹ́ rẹ̀ àtinú òjò àtinú ẹ̀rùn àtinú ooru àtinú ọyẹ́ bèwé rẹ̀ bákan náà ṣe máa rí ó túta òkú ni bí ìdìnà rọ̀bí ha bẹ́ẹ̀ ni èso rẹ̀ ní gbogbo ọgbá ní ẹ̀rí táìmù fún pé ah, àwẹ̀ ọdún yọ wá bọ́ sínú èso làbídùn gbogbo ìgbà ni èso rẹ̀ máa wáyé èso rẹ̀ ò ní season inú òjò lẹ́rìí ẹ̀ ní rí nínú ẹ̀rùn nínú ẹ̀rùn ẹ̀ ní rí nínú òjò àníbi wa sàlàyé pé béwé rẹ̀ ṣe rí ni o bí èso rẹ̀ ṣe rí ni wàkọ́lá Ibn Umar rọ́dọ́lá Ibn Umar rọ́ wá sọ pé ọwá bọ́sẹ̀ mi mi fọwọ́kọ́ bọ́ sí mi ẹ̀mí mi ah, igi làbídùn lànẹ́bí ń sọ sallallahu alaihi wasallam ó ní bó ṣe ọpọ́ sí pmi mi wípé igi làbídùn ní sọ wàrọ̀ ètò Abubakar wa Umar la yatakallaman àmọ́ nígbà tí màá wọ̀ tún wò sí bàbá mi Umaru ń bẹ ń kalẹ̀ rẹ̀ senior rẹ̀ lọ́dọ̀ àníbà Muhammad Abubakar Siddiq radiyallahu àgbàlagbà ní ó tún ju bàbá mi lọ díẹ̀ òun náà bẹ ń láyàtàkàlàmáni àwọn méjì wá sọ̀rọ̀ ah fàkàrí ìtú an àtàkàlà ah ọ wá kó mi ríra pé èmi ní wàá sọ ọ̀rọ̀ tábàkiri ọ̀sọ́ níbẹ̀ ń kálẹ̀ kọ̀ sọ ọ̀rọ̀ tí Umaru ọ̀sọ́ bàbá mi níbẹ̀ ń kálẹ̀ kọ̀ ẹ̀rì falama lámìà kúrú ṣe à nígbàtí gbogbo wọn wá sọ̀rọ̀ ó dẹ̀ bẹ́lẹ̀ mímí pé àní láàkàlà labidu ní sẹ́ kọ́lá rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run àti pé ìyá nàkàlà ẹ̀rí igi tó dàbí mùmìnì yìí tí èso rẹ̀ máa ń wá gbogbo gbá nì tí èso rẹ̀ ò ní táìmì ẹ̀ ah igi labidu ni falamma qumna qultu li umar nígbàtà dìde mo bá sọ fún umar pé ìrẹ́ umar ẹ́ yá bàtà mo pèrè bàbá mi o ó pe tanútanú ní wàlọ́ọ̀hì ó fún lu àmì búra lakọ̀dí kẹ́ẹ̀nà kọ̀dí wọ́n kan àfi nọ́ọ̀sì àná ànákàlà ó bẹ́lẹ́ mi mi pé igi làbídùn lànẹ́bí ń sọ kọ́ọ̀lù kúmọ̀rù wa sọ fún mi wípé ah mọ́mọ́nà kí ló ń kọ̀ fún ẹ àǹtàtàkàlàm kọ́ sọ̀rọ̀ kúrùtù lam arákùn tàtàkàlàmùn múrẹ̀yìn àgbààgbà tẹ̀ sọ́ọ̀ fakarihitu ani àtàkàlàm

ahabu ilayya min kada wa kada ó wá ní à ah, kò bá tẹ́mi lọ́rùn ju nǹkan báyìí lọ ju nǹkan báyìí lọ ju nǹkan báyìí lọ torí pé ẹ̀rí àwa tá a jọ máa kéwú nínú ẹ̀kọ́ tá kọ́ ń bẹ̀ ní pé káwa ó gbé ògo ìmọ̀ tí àwọn bàbá wa rán wa lọ ibi táwọn òbí wa fi wá sí ká gbógo yọ kí wọ́n níta ní kéwù ní ọmọ mi nìí ah inú òbí a máa dùn á dùn ju kẹ́ ra mọ́tò fún lọ á dùn ju kẹ́ kọ́lé fún lọ torí pé ọmọ gbogbo nǹkan yọ tán àmọ́ ọmọ rẹ ọmọ tó ṣe mú yẹn gan ọmọ tó ṣe mú ṣe fáàrí òun lọmọ tó lè fi ìmọ̀ dára abiola ọba Allah subhanahu ìmọ̀ náà fi yé wa àwọn àwọn kan bẹ́lẹ̀ ní aláìlójútì ni wọ́n unnecessarily eh, mo ṣe pé unnecessarily lẹ́yìn nítumọ̀ lẹ́yìn pàtàkì wọ́n jáde wọ́n dẹ̀ mọ̀ bú àwọn afá wọn mọ́jọ kan náà rú àwọn ọmọ kí ó bá ìmọ̀ òdodo ni wọ́n máa sọ ẹ́n tó bá ní súnnà ni ọ́ súnnà ni àfá náà tó bá ní súnní ni ọ́ súnní ni àfá náà tí mo gbà lérò nìyẹn tó bá sọ pé àṣàlàfíyù ah, ni ọ ṣàlàfíyù làfà náà tó jà fa ẹ̀ òun àti bá fa náà ṣe wà lórí mọ́ ní àjìtó adẹ̀ tó jáde àtúmàbù orí eléyìí wòye ṣe fi ìfìmọ̀ sọ̀rọ̀ títà ń pè ní ìmọ̀ ní pé tí ó sàǹfààní ìmọ̀ máa ń wúlò ni kìí ṣe ìmọ̀ adífìtì náà lẹ̀ kákan lọ wá ohun tó jọra wọn kàbí tí ò jọra wọn kan kákan máa fi wéra wọn àwọn unnecessarily arguments táwọn kan ṣe lé ní kí ṣe yẹn ni fi mọ́ sọ́rọ̀ ìmọ̀ wà gabadaya ilmul wa sunna kama wasafahu ibn qayyim al-jawzi rahimahullahu ta'ala ìmọ̀ wà ìmọ̀ yẹn là ń sọ ìmọ̀ tí ẹni tí ń sọ ẹni tí ń gbọ́ ọmọdé àgbà wọ́n dẹ̀ máa benefit láti bẹ̀ ẹni ó ti sọnù ọmọ wálé ẹni ó wà nílé ó tó máa tẹ́sà rẹ̀ pa ìdí ń jẹ́mọ̀ nìyẹn òdúdú ọ̀rọ̀ tínú ọlọ́run gọ́mọ̀ dùn sí ìdí ń jẹ́mọ̀ nìyẹn so eléyìí ni a ó ṣe pàtàkì kámọ tí ń jẹ́ ìmọ̀ kámọ wá fi ìmọ̀ náà dára ẹ wá rí níbi tá a ti lọ ó ní pé alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyiba alam tara kayfa daraba Allahu mathalan كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء نعم أوني بي ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة ọlọ́run ní òun fi àpèjúwe láìláàlá òlélẹ̀ ọ́rẹ́dẹ̀ gẹ́gẹ́ bíi kàṣájàrọ̀tìn tọ́yì ìbàtìn ó dà gẹ́gẹ́ bí igi kan tóun náà mọ́ igi yìí ẹ̀rí igi yìí ni àwọn mọ̀fàṣírù ní pé ní alimomin mọ̀mìnì ni lóòtọ́ yes mọ̀mìnì ni torí pé àníbi ìsàpèjúwe igi kan tó dà gẹ́gẹ́ bí mọ̀mìnì igi wo ni igi làbídùn ìyànnákàlá igi ọ̀pẹ làbídùn ẹ wo igi ọ̀pẹ làbídùn ẹ wo àwọn ọ̀pẹ gẹ́gẹ́ bí ni ewu wo àwọn tó gùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ewu tàgbọ́n ni bee bee àwọn tó gùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn sẹ́ẹ̀tì orú ọmọ ìyá kan náà ẹ pé àpèjúwe tọ́lọ́run bá fi lélẹ̀ ní ìbẹ̀ fún wa ọlọ́run ní asluha sabitun wà faruha fi sàmà. asluha sabitun wà faruha fi sàmà. asluha. ìpìlẹ̀ rẹ̀ sáàbìt ó fẹsẹ̀ múlẹ̀ bí tàwíìdì náà ṣe máa rí nìyẹn lẹ́mí àwọn mùmínì ẹni tí ó bá gba la ilaha illallah wọlé sáàbìt yóò fẹsẹ̀ múlẹ̀ ń bẹ̀ ẹ̀rí gbólóhùn kalimatun tayyiba gbólóhùn la ilaha illallah ni ẹ̀rí ìpìlẹ̀ rẹ̀ yóò fẹsẹ̀ múlẹ̀ wàfàrúha fi sàmà bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ka rẹ̀ yóò wà ní sánmà ẹ rí i pé tẹ bá wò ó igi làbídùn yóò fẹsẹ̀ múlẹ̀ ẹ máa wo àwọn ìlú yìí tí afẹ́fẹ́ tẹ́gùn ti máa ń fẹ́ gan táwọn igi yìí wà ó máa kéré ọ̀pọ̀ kẹtòrí kówó tátẹ́gùn bá lọ lọ lọ lọ lọ lọ lọ lọ adúmbẹ̀ ni kò sí bí ó ṣe ó lè dáwà kọjọ pé ibi tátẹ́gùn ti máa gbà òrèkóòrè ni kò ní wó kí ló fà á àṣìlúhà fàábìtù wàfàríwà fi sàmà bẹ́ẹ̀ ló tún ga lọ sánà ẹ kò ga sókè ẹ ní rí ọ̀kan nínú ọkọ̀ wá kúrú tó bá kúrú nìsín bóyá lọ ká èso rẹ̀ wọ́n tún gé ọwọ́ rẹ̀ àbótẹ́ ọdẹ ìyẹn jábọ́ ni yóò mọ̀ fi ga sí ni yóò mọ̀ fi ga sí ni yóò mọ̀ fi ga sí ni ilé ìbó bá ṣe wá lè wó lè ga tó náà ìpìlẹ̀ tó bá yí àwọn ni wọ́n padà asluha thabit وفروعها في السماء أصلها ثابت وفرعها في السماء ó ní ìpìlẹ̀ rẹ̀ yóò fẹsẹ̀ múlẹ̀ ẹ ẹ̀ka rẹ̀ èyí yóò ga lọ sánmà bẹ́ẹ̀ ni kalimatun tayyiba gbólóhùn òdodo èyẹn ni gbólóhùn la ilaha illallah léyìí tó yẹ pé ó ní májẹ̀mú kìí jọ pé gbólóhùn la ilaha illallah akẹ́sàdédé rinlẹ̀ ní kankan sọ wọ́n ni àwọn ti gba la ilaha illallah wọlé ni ìgbà la ilaha illallah wọlé ó gbọ́dọ̀ ní májẹ̀mú torí pé Allah subhanahu wa ta'ala ó sọ fún wa láwọn àyè kan wípé lè wí gbólóhùn la kọlọ illallah kọ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kó má gbà fún ó lè ṣe síkìrí má gbà fún níbo láti èyí mú a máa ṣe nílé mọ̀gan wípé ìgbé fi àwọn mẹ́jẹ̀mú láìlọ́lá yìí kò ní jẹ́ ìpè ọlọ́run kò ní gbà wọlé fún yẹn wí láìlọ́lá Allah subhanahu wa ta'ala ó jẹ́ wa nípa fìràún sipe fìràún si laida láìlọ́lá àmọ́ bó ṣe ṣe suratu Yunus ni aya 90 Allah subhanahu wa ta'ala so وجاوزنا ببني إسرائيل البحر فأتبعه فرعون وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون نعم ọlọ́wọ́ bá lọ́wọ́ sọ́nà tààrà sọ pé a mú àwọn bàní Israel a mú wọn sọ́dọ̀ odò òkun fàtìbáhùn Fáráò Fáráò náà fọ́lù wọn ẹ̀rí bí firaun ṣe fọ́lọ̀ wọn kìí sóhun nìkan fa atba'ahum fir'aun wa junudu. fa atba'ahum fir'aun wa junudu baghyan wa 'adwa. naam firaun nà ní àwọn ọmọ ogun rẹ̀ ní wà ó wà á bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ bá wọn sọ̀tá àbàyìn ah, náà owó ni ẹ pé àwọn èèyàn burúkú ẹ́ wọ́n máa bá àwọn olódodo sọ̀tánì wọ́n máa fẹ́ ikú wọn wọ́n máa fẹ́ ìṣubú wọn fàánà fẹ́ ìṣubú Musa àtàwọn Bani Israel lọ́nà ń gbé a mú àwọn Bani Israel a mú ọkọ̀jọ́ odò bá mú ọkọ̀jọ́ odò ànábì Musa àtàwọn bani Israel àmọ́ ọkọjọ odò fúráwọn àtàwọn ọmọ ogun rẹ̀ tẹ̀lé wọn wọ́n fẹ́ ṣàbòsí wọn wọ́n fẹ́ bá wọn ṣọ̀tá hátà ìdá àdẹrọkà wùlọgọr. hátà ìdá náà wọ́n sọ pé àtà ìdàdìrà kàwùlùgọ́rọ̀ títí tí ìtẹ̀rí fi wá bá fúraun àwọn ìgbà tí ìtẹ̀rí bá fúraun kí ló sọ qala amantu annahu la ilaha illa alladhi amanat banu isra'il حتى إذا أدركه الغرق قال الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ìgbà tí ìtẹ̀ríba Fáráò ó fọ́lù àwọn Bani Israel ó fẹ́ bá wọn kọjá ó fẹ́ lu opportunity tọ́lọ́ ọba fún àwọn Bani Israel òun náà tẹ̀lé wọn nígbà tó dé àárín odò àwọn Bani Israel kọjá torí pé ńgbà tí wọ́n ń lọ tí fáwọn tẹ̀lé wọn ọlọ́run ní kí ànábì Mùsá fi ọ̀dà ọ̀pá rẹ̀ kó fi la odò kọ́ nà ó fi gbá odò báyìí odò yẹn di ó di tó di bí bridge bí iyẹ̀pẹ̀ téèyàn lè rìn kọjá Mùsá tọ̀ lọ bẹ́ẹ̀ làǹbà ní Israẹla náà tọ̀ lọ àǹbà ní Israẹla kọjá dẹ́sẹ̀ ń lọ bẹ́ẹ̀ náà ni Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ náà tẹ̀lé wọn nígbà tí àwọn bàní Israẹla kọjá odò tán fìràwọn náà wà láàrin odò àtàwọn ọmọ ogun rẹ̀ nígbà tó wà láàrin odò àtàwọn ọmọ ogun rẹ̀ bó ṣe di pé ẹ́n àwọn bàní Israẹla kọjá lọ odò pajúdé ni àṣẹ tó lọ fi sáré odò pé kí ànábì Mùsá àti bàní Israẹla fi kọjá Ọlọ́run so ìgbà tí wọ́n fẹ́ tẹ̀rì tí bá ní àwọn fìràwọn àtàwọn ọmọ ogun rẹ̀ tó fẹ́ tẹ̀rì fìràwọn sọ̀rọ̀ kan kí ni fìràwọn sọ قال آمنت أنه لا إله إلا الذي أمنت به بنو إسرائيل قال آمنت ní òun ní ìsìn o òdodo clear sí firaun tẹ́lẹ̀ àmọ́ ìfẹ́ ẹnu àti ipò agbára ìtẹ́ báṣubàṣu òun ló lò pé àwọn ọjọ́ náà tán ni àwọn ò lè jẹ́ kí wọ́n rẹ́yìn àwọn tó bá ti kàn rẹ̀ sìn kódà tá a bá ń fọ̀rọ̀ ayé ibi òdodo bá wà ní ẹja wa o. torí pé ibi tí ó láti bọ̀ tán rí ibi òdodo ni gbogbo ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe yìí kò lè last àìwà ń bi ìbàjẹ́ torí pé ojú ọ̀padà ti bàjẹ́ àtàwọn ti ń ṣe ìbàjẹ́ ò lè lérè àti bọ̀tán dáadáa ń bọ̀ wá bá òdodo so òun ni pé Allah subhanahu wa ta'ala ni wọ́n ń ṣe lálàyé nípa pé hata ìdá àdàràkà olùgọ́rọ̀ nígbà tí ìtẹ̀ yóò bá firaun tí firaun fẹ́ tẹ̀lé sómi ọmọ yẹn ni ó gbé e lọ sọ́dọ̀ mọ́mẹ́ kọ́ọ̀lá kọ́ọ̀l àmàntu annahu la ilaha illa alladhi amanati bihi banu israhi. حتى ila. fìràwọ́nà lọ sọ̀rọ̀ yìí o kí ni fìràwọ́nà sọ ó ní mo gbọ́lọ́wọ́ bá gbọ́ báyìí mo nígbàgbọ́ báyìí títí mo nígbàgbọ́ sí annahu la ilaha illa alladhi amanat bihi bani isra'il mo jẹ́rìí pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí mi ìpera àwọn lọ́lọ́wọ́ mọ́ gbóòrùn tó sọ̀kan ìrùn òun òpera àwọn lọ́lọ́wọ́ mọ́ o òun gbàgbọ́ pé kò sólùjọ́sìn fún lódodo tẹ́gbọ́n máa jọ́sìn fún lódodo àfi àyàfi ẹni táwọn bani israẹla yìí gbà fún èyí ò musa àtàwọn bani israẹla lápapọ̀ àwọn èèyàn lèmi mo gbà ẹnìyẹn gbọ́ pé oníjọsìn tọ́ sí lódodo jẹ̀mọ́ ní tó ṣe yìí là ń pè túmọ̀ la ilaha ọ wá ní wa ana minal muslimin èmi ti ń jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí báyìí òun ti di kí ni mùsùlùmí ọlọ́ba Allah subhanahu wa kọ́rọ̀ yẹn padà fún pé àlẹ́ àn. gbogbo ẹni yóò tọ́fẹ́ túbá mọ́ suspend ẹ̀ tó bá suspend ẹ̀ o lè late àtúbà ẹ ṣáà ẹ wò ẹ̀yẹ́ máa bá a lọ náà à ń bọ̀ àjọ yìí ẹ̀ àmọ́ ìgbéró òdodo lọ wà àmọ́ à ń gbádùn ayé yìí sórí ìjọsìn tó rò pé ó ń ìgbádùn ni ìsọwọ́ rẹ̀ ìgbádùn ni hmm? ìgbádùn tá à ń fíìlì ń bẹ̀ ẹ́ tó bá yẹ àwọn lọ́ba lọ́ba àwọn bá mọ̀ irú ìgbádùn tá ń gbádùn ni gbogbo wọn ọba tún máa lù wá nítorí ẹ̀ ẹ́ ọba máa sojú kòkòrò ẹ̀ àwọn nìkan làwọn ẹlòmíì èso ti máa yóò máa èso máa tì í gbà ah, tẹ́mi òdodo bá ti ń jájẹ ah ẹ̀sà jọ òun náà ń bọ̀ wá sí òun náà bá a sírọ̀sì ẹ pàrà rí òun náà sírọ̀sì ńjọ kan mọ́ suspend ẹ̀ túbà yẹn nísìn torí pé tó bá lọ fi ọsọ́dìgbà kan ó lè late tẹ́bálẹ̀ sọ́dìgbà kan ó lè late òun ni pé frown ó túbà mọ́ late lọ́lọ́ sọ pé àlẹ́ ah, àn ṣé ní ìsìn wọ́n kọ̀dé àṣọ ìta ilẹ̀ fìrànà ah, ó ti dáná ó ti dáná ó ti létí kéṣe sìn ọkọ̀dé àṣọ ìta ẹ kọ́b ó ti sẹ̀ síwájú wàkúntà minal mufsidin a ọ̀bàlẹ̀jẹ̀ pọ̀ ìbàlẹ̀jẹ̀ rẹ̀ yìí kọjá káforíjì ọ́ ìsìn ló tún atúbá ìtúbá yóò ní kíláàsì nínú Allahu akbar nítorí sọ yìí a ọ̀ sọ́ nítorí ọlọ́run ọlọ́run bá tó rí wá róde ẹlòmíì ń dóde kú ni pé ṣebí tẹ́ ni ẹ ṣebí tẹ́ ń kà fún wa náà ni pé tẹ́ ń bá sá ti wí láìláìlá òkú ó ti sá ti tán àbí ẹ mọ̀ wọ́n rí i tí o bá fẹ́ kọ́ ní láìláìlá láìláìlá òun rọ̀fọ̀ ẹ lọ nìyẹn o ò lè rọ̀fọ̀ ẹ fọlọ́ o ò lè o ò lè dọ́jì ẹ o ò dẹ̀ lè dìsífọ̀ ọlọ́run ọmọ ènìyàn la lè dìsífọ̀ ọ̀dà bí ò everything clear sọlọ́n àníyàn tó fi wí ó ọlọ́run bá mọ̀ ẹ̀rí Allah subhanahu wa ta'ala bó ṣe gbé gbólóhùn yìí kalẹ̀ kalimatan tayyiba ka shajaratin tayyiba ó wá ní shurut olóàmọ́jẹ̀mú láfà fi sọ pé ilmun yaqinun wa ikhlasun wa sidquka العلم اليقين وإخلاص وصدقك مع محبة وانقياد والقبول لها نعم وني علم tó bá lọ gba la ilaha illallah gbọ́ ó gbọ́dọ̀ mọ̀ túmọ̀ la ilaha illallah pé kò sí ẹni tá a máa jọ́sìn fún lódodo àfi Allah subhanahu wa ta'ala yaqinu ó gbọ́dọ̀ dẹ lójú iyèméjì ó gbọ́dọ̀ síbẹ̀ fún ẹ ikhlasun tó bá wí la ilaha wàá máa wí nítorí ọtọ Ọlọ́run bá ní bóyá tó fẹ́ fi sàtìkárù ni àbí tó fẹ́ wí ńgbà tó fẹ́ kú tó bá wí bí fìràwọ́nà ṣe wí kò ní gbà fún ọ tó wá rí pé ah, ah ok ìyá tí wọ́n promise àwọn láyé ti bá wọn ayé kí sàlìkì àmọ́ sọ ok kí sàlìkì àmọ́ mọ́ sọ káwọn orí bíi ṣàṣegbé tó káwọn wí láyé lọ́la níbẹ̀ ní ẹgbàá wa kan ó ní jìbìrìlù sọ pé ah nígbà tí fìràwọ́nà sọ pé amọ́ntù òun gbọ́ lọ́wọ́n bá gbọ́ ah annahu la ilaha illa alladhi amanat bihi banu israel olóhun ó pé ẹ́ àbí tí ọlọ́run kọlé àwọn lọ pé kò ní láti bọ̀ dáadáa àbí yóò yí padà ni ó ní bá ṣe ọlọ́run ṣe dé báyìí pé bá ń ṣe lọ gà lọ́rùn nìyẹn subhanallah ó ní wí tán o ó dẹ̀ ní wí kọ́ wa lọ bẹ́ẹ̀ ikú lórí yìí so ibi táwọn afá ti ń fọ̀rọ̀ yẹn ṣẹ̀rí ni pé àkọsílẹ̀ ti ń bẹ lọ́dọ̀ àwọn màláíkà ó lè yí padà ni jìbìrì náà fi ń wò pé àbẹ́yì ti ń bẹ lọ́wọ́ àwọn òyì padà ni sítọ̀gbẹ́ni yìí pé bí ṣe ń balẹ̀ jẹ́ yọ balẹ̀ jẹ́ lọ ni yóò tún jọ́ kanú àwọn ọmọ iná tó bá dà kìyàmù so ìyẹn ni wọ́n fi aṣọ pé láìláàlá ọ̀tọ̀ wí wa ikhlasun wa sidiquka òun ni pé wàá wí

ọgbọ́dọ̀ ní class jẹ̀mọ́ gbogbo jẹ́ sábà fẹ́ ṣe agbọ́dọ̀ ní class tá a bá ní ká ṣe nítorí tọ́lọ́run ọlọ́run nígbà lọ́wọ́ wa o ìtumọ̀ class náà ni kí ṣe nítorí tọ́lọ́run wà sídìkú ka iye àmọ̀dájú ẹ̀rí àti ẹ̀mí òdodo sídìkan tí ó wà lẹ́mìyàn tí èsì ti nìfà ọgbọ̀rọ̀ tún wà ń bẹ̀ máa mọ̀ hábà wà tún nífẹ̀ẹ́ gbólóhùn yẹn ẹlòmíì ó kórìíra rẹ̀ ẹ̀rí wọ́n kẹ́yà àdú wà tún rẹ̀ rẹ̀ ńlẹ̀ fún tí láìlá láhùn sọ ya sáwà lámà wí wọ́n sọ wá lẹ́nu ká máa takò gbó tí ẹnjọ́ sí fún lẹ́yìn ọlọ́ba ah, wà láyọ̀ pọ̀ o kò sí tọkọ̀ wó nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀hẹ́n wọ́n kọ̀ búlù láha wà gbà wọlé òní ti ti ń dakọ̀ ni yóò mọ̀ ti dànù ní so àní ti dànù agbọ̀dọ̀ gbá wọlé àwọn onímọ̀ kan faramọ́ méje yìí àwọn kan náà onímọ̀ àwọn mọ́ wá pé wàzí ìdásà mínú ha alkùfrọ́ọ̀nù bímọ̀ nìí وزيد ثامنها الكفران بما مع إله من الأشياء قد أولها مع الإله من الأشياء قد أولها مع الإله من الأشياء قد أولها وزيد ثامنها wọ́n tún ṣàlékún ẹlẹ́kẹjọ pé mọ́jẹ̀mọ́ ẹlẹ́kẹjọ fún la ilaha illallah òun náà ni ìtakò ogun tí máa jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala nínú àṣíyá ìkọ̀dì húlìá nínú ogun nǹkan tí wọ́n jọ́sìn fún lọ́dọ̀ pé faman yakfur bi taghut wa yu'min billah faqad istamsaka bil urwatil unsiqa nígbà gbogbo ẹni yóò tó bá ya kèfèrí sí àwọn nǹkan tí wọ́n jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala tó bá ya kèfèrí tó dẹ̀ nígbàgbọ́ sí Allah ó ti dì man gbólóhùn la ila allah ni ah eleyi ni Allah subhanahu wa ta'ala je ko jẹ́kọ̀ọ́yé wa bi bayi pé ضرب الله ألم ترى كيف ضرب الله مثلا كلمة طيبة ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ó ní èso rẹ̀ kò ní period kò ní time yóò máa wá gbogbo ìgbà ni bí ní rọ̀bíà àti ọlọ́ọ̀ni kò dáwà bẹ́ẹ̀ wàyà dùrìbù lọ́wùlì àmsàlẹ̀ dì náà làálàhùn yẹ gẹ̀gẹ̀ kẹrùn. Allah subhanahu wa ta'ala. Eh? yadribu Allahu al-amthal ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wá ń gbé àpèjúwe kalẹ̀ ó gbé ti la ilaha illallah kalẹ̀ ó gbé ti nǹkan mìíràn kalẹ̀ àpèjúwe pọ̀ nínú alukur'an ara wọn olùmọ̀ tí wọ́n ṣe tíra lórí amthal alukur'an àwọn àpèjúwe tí ọlọ́mú wá nínú alukur'an ọlọ́ni wa yadribu Allahu al-amthal lin-nas la'allahum yatadhakkarun kí wọ́n lè bá a ṣèrántí ni làwọn ọlọ́ọ̀bà Allah la fi ní pé gbé kùránì kalẹ̀ ní nǹkan tí ó jẹ́ nǹkan tá a gbé àpèjúwe kalẹ̀ ń bẹ̀ àpèjúwe láìlọ́lá tọ́lọ́ mú wa yìí pé ó dà gẹ́gẹ́ bí igi tó mọ́ ẹ̀rí òun náà ni igi làbídùn a dẹ̀ ti ṣàlàyé rẹ̀ fún wa náà bákan náà ọlọ́run tó wá sọ pé ومثل كلمة خبيثة كشجرة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار نعم الله سبحانه وتعالى أني àpèjúwe kẹ́lìmẹ́tù shirik ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìpẹ́lómí lẹ́yìn ọlọ́run ìfaratí ẹlòmí lẹ́yìn ọlọ́run kalimatu shirik gbólóhùn tó yàtọ̀ fún la ilaha illallah gbogbo gbólóhùn tó takò la ilaha illallah àpèjúwe rẹ̀ ka shajaratin khabitha ó dà gẹ́gẹ́ bí àpèjúwe igi igi burúkú wọ́n máa ń pè ní igi anvola igi anvola ní kọ̀ga bẹ́ẹ̀ ni ò tún ní èkàn tó wọlẹ̀ asubu yakata unnecessarily adẹ́gùn ètí ìfẹ́ gan ti ń ṣubú ọlọ́run ní bápèjúwe ẹ̀rí àpèjúwe kẹ́lìmọ́tò ṣírkì ṣerí ni ó dàgẹ́ bí àpèjúwe igi burúkú ìjùtú flati min fawqal ardi ma laha min qarar ọlọ́ọ̀bà lásán àtàjò kò yẹ wa ni pé kò rẹ́sẹ̀ fi wálẹ̀ ẹ̀rí kò ga púpọ̀ ó súnmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni máa láhà min qarar kò tó ríbi jòkó sí kalimatu shirk iṣẹ́ ẹbọ gbólóhùn ẹbọ kò ráyè gbà kò sáyè fún so à ń rọ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ẹlòmíì àwọn àfáà ni ó fún níṣẹ́ iṣẹ́ tí wọ́n fún yìí iṣẹ́ burúkú ni iṣẹ́ tí wọ́n fún yìí iṣẹ́ tí ọ̀dá ni ìṣẹ́bọ̀ sí Allah subhanahu wa ta'ala ni eléyìn abadan èyàn gbọ́dọ̀ mú ìyẹn dé ọ̀dọ̀ ọlọ́run àwọn ẹlòmíì wá ń bẹ wọn ò mọ̀túnmẹ̀ níjọ kan àwọn kan wọ́n láwọn lọ ṣe síkìrí lọ́dọ̀ àfá kan kí ni wọ́n ń ṣe wọ́n mọ̀ pé yá ṣe wú sí ṣe àgé síná yá ṣe wú ìtumọ̀ tí wọ́n sọ ní pé wọ́n ṣe wú sí ṣe yọ àwọn kónú sòrò ṣe wú sí ṣe gbà wá làwà wọ́n wà mọ̀ túmọ̀ rẹ̀ àwọn kan wí ni mo wá kọjá mo sálábà pàdé wọn mo wá ránṣẹ́ sí ọ̀kanú àwọn ọmọ ṣéwù wọn ṣe ìmọ̀túnmọ̀ tẹ́ ń wí wọ́n láwọn ìmọ̀túnmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ah, o di Friday tí ó tẹ̀lé séwò rẹ̀ nìkankan ní ẹnu ọ̀nà rẹ̀ kí ló fà ni pé wọn mọ̀túnmọ̀ àwọn ṣe ábìhì kẹ́lìmọ̀tò shirk gbólóhùn ẹ̀bọ nìyẹn ẹlòmíì lé kódà kàkà séwù ni ó mọ̀ pé eléyìí ò dáa kò láyàn ìyẹn ni Allah subhanahu wa ta'ala fi sọ pé à ń fi àpèjúwe lélẹ̀ fún kẹ́límà burúkú wípé wa mathalu kalimatin khabitha ومثل كلمة خبيثة كشجرة خبيثة كشجرة خبيثة لتكتت من فوق الأرض ما لها من náà ibi tí a ti sùn lénìí ká dúró síbẹ̀ lénìí ibi àyà náà láti bẹ̀rẹ̀ ní ọ̀la ọlọ́ni yusabbitu Allahu alladhina amanu bil qawli thabit. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة الله ويذل الله الظالمين ó ní pé yusabitu lọ́hù lẹ́dínà àmánu ọlọ́run ni yusabitu lọ́hù lẹ́dínà àmánu àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run ló ń fẹsẹ̀ wọn múlẹ̀ àmì ọlọ́run bá lásán àtàlà kó kàwákúnnú àti kẹ́lìmọ̀tò kọ̀bíìsà èwo ló fẹsẹ̀ múlẹ̀ jù kẹ́lìmọ̀tò tọ́jìyèbà gbólóhùn òdodo yẹn òun ló fẹsẹ̀ múlẹ̀ kẹ́lìmọ̀tò tawhid ṣé gbólóhùn ẹ̀bọ ló fẹsẹ̀ múlẹ̀ ni àbí gbólóhùn ẹ́ gbólóhùn la ilaha illallah gbólóhùn tawhid ìṣọ́lọ́run lẹ́rọ ọkàn ló so òun ló fẹsẹ̀ múlẹ̀ ṣé wàá rí ọjà yẹn la sí ná ní Nàìjíríà láti bí àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn ẹ máa wò ó àti bọ̀tọ́ ń bọ̀ wá síbẹ̀ kò síbi tí gbólóhùn náà máa ń wọ̀ àfikọ́ rẹ̀ṣẹ̀ wálẹ̀ àdéhùn ọlọ́run ọba ni àfikọ́ rẹ̀ṣẹ̀ wálẹ̀ ọlọ́run bọ̀ wá kún gbólóhùn náà lọ́wọ́ wà láwọ́ bá dà hì kò bá ó lè pẹ́ o àmọ́ gbólóhùn ní bọ̀ alékè ìgbà wọn ja Muhammad ibn Abdul Wahab láwọn centuries tó súnmọ́ wa ìgbà tí wọ́n ja àwọn lógun ní Najid tó fi dé Saudiya títa ló lékè ẹ wá wo àwọn islamic countries láyé lẹ́nìí ẹ wà náà gbólóhùn yìí níbọ̀ wá lékè lọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pé yuthabbitu Allahu alladhina amanu bilqawli thabit fil hayati dunya wa fil akhirah ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo ní a fẹ̀ẹ̀sẹ̀ wọn múlẹ̀ pẹ̀lú gbólóhùn òdodo fil hayati dunya láyé tí wọ́n wà yìí wáfílẹ̀ àkìrọ̀ kọmọláyé nìkan bẹ́ẹ̀ náà láfẹsẹ̀ wọn múlẹ̀ tó bá dijọ́ gbìn alkiyama ọlọ́ni wàyùdílù lọ́ọ̀hù bọ̀ọ̀lìmí àwọn tí pẹ̀lú dédé ọlọ́run ẹ́n àti dí kàtàkì bí hikmatihi wa adlihi pẹ̀lú dédé ọlọ́run wà hikmati àti bó ṣe tọ́ bó ṣe yẹ tọ́lọ mọ̀ àwọn kan sọnù bẹ́ẹ̀ náà ni pé wa yaf'alu Allahu ma yasha ó dẹ̀ máa ṣe tó wù ú pẹ̀lú bí ẹ̀rí bí fadlihi wa rahmatihi yahdil ba'd aw yahdil pẹ̀lú àánú ọlọ́run àtọ́lá ọlọ́run ọba yóò fa àwọn kan mọ́ná àbẹ̀lẹ̀ ọba Allah subhanahu wa ta'ala kó kàwàkún ẹni tí ó fi mọ̀nà àdẹ̀bí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó kàwàkún àwọn olùgbàgbò òdodo tọ́lọ́n ló wọ́n fẹ́ ẹsẹ̀ wọn múlẹ̀ láyé bíbà yìí àti ìjọgbìn ní alkiyama kó kàwàkún ẹni tó yẹ pé yóò dẹ̀ rí èrè jẹ náà níwájú ọlọ́wọ́n ọba insha Allah ta'ala akáyà náà lẹ́ẹ̀kan sí tábàdì kálẹ̀ rẹ̀ léyìí tó yẹ pé yóò gbà wá láyè díẹ̀ àmọ́ insha Allah ta'ala tafsiri yóò ní wáyé ní ìrọ̀lẹ́ ní ọ̀la síwájú asri láti aago mẹ́ta lágbára ọlọ́run ìgbà náà ni a ti bẹ̀rẹ̀ a rẹ̀ sí aago mẹ́rin وصلوا أوكي كاتلو إيه، يثبت الله الذين آمنوا بالقول الثابت في الآيات الدنيا وفي الآخرة يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء وصلى الله وسلم على نبينا وعلى آله وأصحابه أجمعين